ọlọ́run tí mi ò rí o tí mo rọ́wọ́ ìyanu rẹ̀ òṣùbà rere o ọlọ́run ìsírẹ́lì tí mi ò rí rí tí mo rọ́wọ́ agbára rẹ̀ o òṣùbà rere o ó tóbi arúgbó ọjọ́ ó tóbi o ọba tí kò ní kejì ògo ló yẹ ọ́ o kìkì ògo nínú ògo àjíǹde àtìyè àpáta ayérayé ọba tó lọ kọrin kése ọba lánàá ọba lẹ́ni ọba lọ́la ọlọ́run títí ayérayé ọba tó dá gbogbo ayé tẹ́nikẹ́ni ò dá ọlọ́run tó mọ gbogbo ènìyàn tẹ́nikẹ́ni ò mọ̀ ọlọ́run tó mì mí ìyè sínú ènìyàn tẹ́nikẹ́ni ò fún ní ìyè àpáta ayérayé ọba tó gbàgbéra kúrò lọ́wọ́ ikú ó ní ikú oró rẹ̀ dà ó ní ìsàkú ìṣẹ́gun rẹ̀ dà ah àpáta ayérayé kìkì ògo nínú ògo ọlọ́run tó lọ kọrin kése àní mò ń sọ̀rọ̀ nípa àrí ìró àlá àpáta ayérayé ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ọba tó ní ká má ṣe pe òkùnkùn ní ìmùlẹ̀ ó nítorí wọn kì í ṣe ìmùlẹ̀ níwájú wọn lọ́rùn alaye, ìgboyà wa títí ayérayé ayérayé ayérayé á níbi tí ẹ wà lè bá mi yọ ọlọrun lógo ẹ má gbàgbé ọlọ́run ò kì í jẹyán kì í fọkọrẹ kò sí ta lè fún tó máa jẹ kìkì nǹkan ṣoṣo tó máa ń jẹ náà ní ni mo fi wọlé sórí ètò mo dé lórúkọ mo dé lórúkọ ọlọ́run ọmọ mo dé lórúkọ ọlọ́run ẹ̀mí mímọ́ mo ní ṣàlàáfíà ni mo bá yín ṣé dáadáa lẹwà gẹ́gẹ́ bí èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín Fowóṣadé Adéfẹ́nwá náà ti wà ní àlàáfíà tó mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ ọlọ́run alàyè torí pé lórúkọ Jésù mo dé bá yín láyọ̀ ẹ̀yin olólùfẹ́ mi náà ẹ tún rí èmi náà wò láyọ̀ lórúkọ ọlọ́run Ísírẹ́lì láyọ̀ àti láyọ̀ tí mo máa ń bá yín lórúkọ Jésù Kristi àtèmi àti yín kò ní fi wá sọ́lẹ̀ kó tó di pé mo fi àlejò mi hàn lórí ètò wa lénìí ó tiẹ̀ ní ọ̀rọ̀ ìṣítí kan tí mo fẹ́ fún wa o àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n wà láyìíká wa tàbí yálà àwọn ìránṣẹ́ Ọlọ́run tá à ń jọ́sìn lábẹ́ wọn ìhà wo gan la kọ sí wọn ọ̀nà wo gan la wá ń gbà láti fi ṣèkẹ́ wọn ǹjẹ́ a tiẹ̀ máa ń ṣètọ́jú wọn rárá àwọn kan tẹ̀ wá nìyẹn kí ni ṣebí mò ń sàndà mẹ́wàá mi ẹ kí ni mo fẹ́ ṣe fún mi ń ṣe ẹ̀ náà kó lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ tiẹ̀ hmm bíbélì ní ká bu ọlá fún ẹni tí ọlá yẹ fún mo fẹ́ wá lẹ́nìí mò ń bẹ̀ wá lórúkọ ọlọ́run alààyè gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tó wà láyìíká wa tàbí yálà àwọn tá à ń jọ́sìn ní abẹ́ wọn ẹ jẹ́ àwọn àtọ́jú wọn ẹ jẹ́ ara wa sílẹ̀ ẹ má gbàgbé tí ogun bá ń bọ̀ bóyá wọ́n tiẹ̀ ti gbàdúrà fún aláàárọ̀ bí àpẹẹrẹ ní o pé à gbogbo ogun tó ń bọ̀ níwájú Oyinlọ́lá gbogbo ogun tó wà níwájú Fowóṣadé ọlọ́run ìpè mi ò bá mi tẹ̀ mọ́lẹ̀ nítòótọ́ ọlọ́run nínú àánú ẹ̀ ó dáhùn ó tẹ ogun yẹn mọ́lẹ̀ ẹ má wàá gbàgbé nígbà tó ogun yẹn lọ ogun yẹn nǹkan lọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n gbàdúrà fún wa àwọn tí wọ́n gbàdúrà fún yín ogun yẹn tún lọ gbé ara dì ní ìlọ́po méje ó wá dìde ó lọ dojúkọ wọn ìránṣẹ́ ọlọ́run tí ò bá sí lórí òtítọ́ ẹ má gbàgbé nígbà mìíràn tàbílẹ̀ tí ò bá ní ẹ̀mí mímọ́ tó ogun náà máa mú wọn balẹ̀ àwa dúpẹ́ pé àwọn ìránṣẹ́ ọlọ́run táwa ní ogun tiwa kò mú wọn balẹ̀ bógun yẹn ṣe padà láti fẹ́ lọ dojúkọ wọn ọlọ́run nínú àánú ẹ̀ ó dẹ̀ bá wọn palẹ̀ ogun yẹn mọ́ ẹ jẹ́ máa tọ́jú wọn nígbà táwọn bá sùn lọ́gànjọ́ òru tá a ti ń hanrun tàbí yálà ẹ̀rọ wa la gbé dání tàǹtẹ̀ tá à ń rẹ́rìn àwọn òránṣẹ́ ọlọ́run tó ń tọ́jú wa àwọn òkí máa ń sùn o wọ́n máa ń gbàdúrà ní pé olúwa gbogbo ibi táwọn ọmọ ìjọ mi bá wà gbogbo ìgbà mìíràn tiẹ̀ tún wà pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run gbẹ̀rún máa ń bọ̀ pé gbogbo àwọn ọmọ ọjọ́ mi nǹkan kan mà gbọ́dọ̀ ṣe wọ́n àwa dẹ̀ máa rìn á máa yan fanda á máa ṣe bó ṣe wù wá ẹ má gbàgbé àwọn kan ló wà níbì kan tí wọ́n rù fún wa àwọn náà nìránṣẹ́ ọlọ́run wà ẹ jẹ́ á máa tọ́jú wọn ẹ jẹ́ á máa kẹ́ wọn ẹ máa gẹ̀ wọn tá a bá wà níbẹ̀ nítòótọ́ a kì í ṣe ọmọ ọ̀dọ́ wọn àmọ́ kò sí nǹkan tó pọ̀ jù tá a ṣe fún ọlọ́run nínú ayé wọn ẹ má gbàgbé àwọn kọ́lẹ̀ ń tọ́jú ṣùgbọ́n ọlọ́run nínú ayé wọn àwọn lẹ̀ ń tọ́jú tá a bá lọ bẹ̀ wọ́n wò ẹ lè já ara nǹkan dání àwọn kan wá ní ẹ tá a bá ti fún wọn ní ìdá mẹ́wàá kí ló tún kù tí mo dáwọ́ rẹ nǹkan tí ìjọ ń ná tí ìjọ ń gbé mì ó jù bẹ́ẹ̀ lọ o tá a bá lọ ẹ já ara kódà kó jẹ́ agolo mílìkì kékeré la bá ní agbára láti rà ẹ já ara fún wọn tá a bá débẹ̀ bá àti ẹ̀ bá wọn fọṣọ ẹ já bá wọn gbá yìí ká gbogbo nǹkan tá a bá ń ṣe pátápátá òun ló lérò Jésù Kristi ó sọ fún àwọn ẹ̀yìn rẹ̀ ó ní ebi ń pa mí ẹ fún mi lóúnjẹ jẹ ó ní mo wà ní òwò ẹ daṣọ bò ó ní mo wà ní túbú ẹbẹ̀ mi wò àwọn ọmọ ẹ̀yẹ wa bí ó ní olúwa ó ní nígbà ogan la ṣe gbogbo eléyìí fún ẹ ó ní níwọ̀nba ìgbà tẹ́ bá ti ń ṣe eléyìí fún àwọn ènìyàn ó ní òun náà lẹ́ ń ṣe fún ẹ mọ̀ wá gbàgbé gbogbo ìtọ́jú tẹ́ bá fún àwọn ìránṣẹ́ ọlọ́run tá a tún fi ọ̀wọ̀ fún wọn tí a ò máa gbọ́ wọn lẹ́nu táwọn pé ó yẹ kí n bẹ̀rù yẹ kí n fi ọ̀wọ̀ fún wọn jésù kristi olúwa wa òun là ń ṣe fún lórúkọ jésù kristi ẹ̀mí láti mọ ọlọ́run nítòótọ́ láti fi ọlá fún ọlọ́run nínú ayé àwọn ìránṣẹ́ ọlọ́run tá à ń gbàdúrà lábẹ́ wọn tàbí yálà tá à ń jọ́sìn lábẹ́ wọn àtẹ̀yìn àtẹ̀mí lórúkọ jésù ọlọ́run máa fi fún wa. mo ní àwọn àlejò pàtàkì kan lórí ètò ògo ìgbàlà lénìí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé lórí ètò ògo ìgbàlà hmm, àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n bá yanrantí láwùjọ àwọn tí wọn kò ní àbàwọ́n àwọn la máa ń gbé wá sórí ẹ̀rọ amóhùnmáwòrán yín ní gbogbo ìgbà lénìí hmm, ó kún dẹ́dẹ́ wọ́n ní ẹja ń bá kàn kò kí ń ṣakàn o ẹja gidi ni mo gbé wá aró gidi gbarọ gbangba nítorí pé kó tẹ̀ tó nípa bẹ̀rẹ̀ lénìí ọlọ́run àwọn bàbá wa ọlọ́run bíléwọ̀ ṣọfà ó ti wà níkàlẹ̀ níbí ó dẹ̀ ti ṣe tán láti já ìdè láti tú ìdè nínú ọ̀rọ̀ tó máa jáde lénìí ẹ má gbàgbé bíbélì wípé ọ̀rọ̀ ọlọ́run ó ní inú ajónirun ni lórúkọ jésù kristi àtẹ̀yìn àtẹ̀mí gbogbo ọ̀rọ̀ tá a máa gbọ́ lẹ́nìí tó bá ṣe ń jáde á dẹ̀ máa jogun ayé wa run. mo fi àkókò yìí mo fi kí bàbá wa kú ilé mo fi kí wọn káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà àwọn náà ni superior evangelist Matthew Mercy Oyè ó yá bàbá wa ẹ bá mi kí gbogbo ara lé. mo kí gbogbo ara lé kí a kú àsìkò yìí orúkọ mi ni supervisor Matthew Mercy Oyè TCC estate two àgbàdo station ní Kumbi. CCC estate two ní àgbàdo station ní ìpínlẹ̀ Èkó ń bí ibẹ̀ ni ìjọ tí bàbá wa fìdí kalẹ̀ sí. tó bàbá nínú Olúwa kí ni àkórí ọ̀rọ̀ tẹ́ fi bá wa wàásù ní òní. mo wà nù ọ̀rọ̀ yìí pé ìgbàlà. ìgbàlà. mo wà nù ìwé Genesis orí kọkàndínní àádọ́ta ìwé jẹ́nẹ́sísì orí kọkàndínní àádọ́ta ẹsẹ̀ kejìdínlógún ẹsẹ̀ kejìdínlógún ìwé jẹ́nẹ́sísì orí kọkàndínní àádọ́ta ẹsẹ̀ kejìdínlógún ṣé kí n bá yín kà jáde ẹsẹ̀ kejìdínlógún èmi ti dúró de ìgbàlà rẹ olúwa olúwa ẹ ṣé púpọ̀ ẹsẹ̀ kan náà ni kí là ń pè ní ìgbàlà ìgbàlà méjì ló wà ìgbàlára tí gbogbo ayé ń wá káàkiri lónìí ṣùgbọ́n ìgbàlà ẹ̀mí ló ṣe pàtàkì jù torí gbogbo ayé pátá a máa wá ìgbàlà síbòmíràn sí wá sẹ́yìn ṣùgbọ́n ẹnikẹ́ni bá wá gbàlà olúwa nìkan ló lè rí ògo ọlọ́run gbà. Hmm. ẹnikẹ́ni tó bá wá ìgbàlà olúwa nìkan ló lè rí ògo ọlọ́run gbà. tàbá wò nígbà tí ọmọ Ísírẹ́lì wọ́n dé tí òkun pupa fáráò halẹ̀ mọ́ wọn ọ̀run exodus orí kẹrìnlá ẹsẹ̀ kẹta exodu orí kẹrìnlá orí kẹtàlá orí kẹrìnlá ẹsẹ̀ kẹtàlá orí kẹrìnlá ẹsẹ̀ kẹtàlá. ó sọ fún ọ pé kó má bẹ̀rù ọdún ó jẹ́ èèyàn tó ń gbọ́ mi lónìí. ẹ jẹ́ kí n bá yín kà jáde Mósè sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù ẹ dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlà Olúwa tí yóò fi hàn yín lónìí nítorí àwọn ará íjíbítì tí ẹ̀yin rí ní òní ẹ̀yin kì yóò sì rí wọn mọ́ ní láéláéláé. ìyẹn ni pé ń kọ sí ọ ń kọ sí mi ìwé tó bá wà ní àyè kan lóyún ìgbàlá ọlọ́run nínú ìgbàlá ọlọ́run yẹn lógun yẹn lè ṣẹ́ torí pé ta bá ń wá ìgbàlá síbò mìíràn ìgbà díẹ̀ ni ṣùgbọ́n ìgbàlá ọlọ́run ló wà títí láéláé. òkà hmm. wá ìgbàlá ọlọ́run torí pé ta bá wò ó nígbà tí wọ́n gbé jésù wá obìnrin kan wípé mo wà ní òwe luke oríkejì ẹsẹ̀ ọgbọ̀n. ìwé luke oríkejì ẹsẹ̀ ọgbọ̀n. ó ní ní mo ti orí mi sí ìgbàlá rẹ ná tí wọ́n ti pèsè fún èèyàn gbogbo nínú ẹ̀ dá pé ká máa wá ìgbàlá ọlọ́run nìkan la lè rí ìgbà lọ́wọ́ ìyẹn ìgbàlá ara nìyẹn. ká hmm. lọ sí ìgbàlá ẹ̀mí ẹ má sáré hmm. wo first peter one five. pétérù kínní. ìyẹn ni ìgbàlá ẹ̀mí torí a bá ní ní ìgbàlára tá a bá ní tẹ̀mí torí pé ìgbà tí a bá dá yá tí ìpè bá dún àná ọmọ wa rí pé ìgbàlára ti Jésù wípé lórúkọ rẹ mo jẹ́ òkú dìde mo ṣe léyìí a ní kò mọ̀ ẹ́ rí torí pé oníṣẹ́ ẹ̀ṣẹ̀ nìyẹn oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ní bá ń wá gbàlà olúwa tó wá gbàlà ẹ̀mí yẹsẹ bá ń ka Pétérù yẹn. Pétérù kìíní ẹsẹ̀ kélòó orí kélòó. Pétérù kìíní mm-hmm. orí kìíní ẹsẹ̀ karùn-ún. orí kìíní ẹsẹ̀ karùn-ún. a wà nínú ìwé Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ karùn-ún ẹ̀yin tí a pamọ́ nípa agbára Ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn hallelujah hallelujah ẹ wo ìpọ́ parẹ́ sí yẹn pé ìgbàlẹ̀ mi ní ìgbà ìkẹyìn yẹn pé mo ní ayé mo ní agbára ayé mo wá àgbàlá ayé káàkiri ǹjẹ́ ó lè ní ìgbàlà kẹyìn mi ìyẹn pé ẹnikẹ́ni wá wá ìgbàlà ẹ̀mí ló lè ní ìgbàlà kẹyìn. òótọ́ ni bàbá nínú Olúwa wọ́n ní ẹnikẹ́ni tó bá wá ìgbàlà ẹ̀mí ìyẹn tí ń ṣe ìgbàlà ti Jésù Kristi ronúpìwàdà ní tòótọ́ ìyẹn nìkan ló lè ní ìgbàlà ẹ̀mí. Hmm. fún gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ lórí ètò Ògo Ìgbàlà lónìí àkórí tí bàbá fi ń bára sọ̀rọ̀ náà ni ìgbàlà tí àwọn olóyìnbó máa ń pè ní salvation nígbà tí a bá kọ̀dà dé àtẹ̀mí àtàlejò mi a máa tún wá tẹ̀síwájú nínú ọ̀lọ́ Ọlọ́run yìí tí a pè àkórí ẹ̀ ní ìgbàlà ìgbàlà ẹ má gbàgbé ìgbàlà ẹni tó bá wá ìgbàlà ti ẹ̀mí ní tòótọ́ nínú ayé yìí ló máa tún wá ní ìgbàlà ti ọ̀run eléyìí tó túmọ̀ sí ìjọba àyérayé ó yá àtèmi àti yín gẹ́gẹ́ bí ṣe wa a ní nǹkan méjì tá a máa ń fọ́ lọ́hùn ẹja lọ fi jó àtọrin ayọ̀ gidi ká lọ fi ṣe kí ni o ká lọ fi yin ọlọ́run lógo nígbà tí a máa gbádùn orin ẹ̀mí láti ẹnu Dr. Mrs. Esther Ìgbẹ́kẹ̀lé.